ta fún àdúgbò ni màá ti ta ó dẹ̀ máa nà níkùnàkùnà ni. Uh-uh. oje why dey do like this na just dey price everything anyhow. aunty ah, ah. i take price am anyhow ẹ mọ̀ pé kí ni yìí sí. ok leave that ah, one leave that one. eléyìí wá ń kọ́. òṣàmù òṣàmù ìwọ náà kún kan náà kàn sí na prado ah you dey do like this talk na make i hear you. anu na at least you go first talk na ẹ ṣe máa. ah ṣé orí ele eléyìí ní láti gba mojúmọ̀ pé ilé aláàánú ni ó dẹ̀ máa ń fẹ́ ni fún ire ni bí mi náà ṣe fáwọn ọ̀rẹ́ mi ni ṣé mo pé afẹ́nifẹ́re ni mi mi dẹ̀ ń ah, àní yìí báyìí. mo dúpẹ́ lọ́dọ̀ lọ anyway nǹkan tí mo ń bá yín sọkọ́ nìyẹn a ti conclude o ṣùgbọ́n hmm, nífẹ̀ẹ́ mi lòun ò lọ o. why. ó ní káàbùrò òun máa lọ pé òun fẹ́ wà nàìjíríà òun fẹ́ wá bí tí bàbá òun wà mo dẹ̀ rí pé kinní yẹn wà lẹ́mìí ẹ̀ gan torí mo try láti convince ìfáǹgbà tó ń bá mi sọ̀rọ̀ òun ṣe ló ń sunkún. oh god bìtì ah, wàhálà mo fìlì fún gan kò sẹ́ni tó máa ṣe tí ò ní ṣerú ẹ̀ kò sí ah, eh, bàbá ẹni kú yàtọ̀ fún bàbá mi nù lọ kò sí ẹni tó lè tọ́jú ọmọ ọlọ́mọ tó lè dàbí àwọn òbí kò sí feelings yẹn á máa wà. Ah, ọ̀ya lọ kọ́kọ́ bù á. èmi rèé bóyá ènìyàn kan ni màdá gbélé. ìdè lọ́kọ̀ wá sí bíbá yìí. yéè. ìjọ́ òun ló jẹ́rú ilé ó ti pẹ́ màmí aya mi ò wọ́n ọkọ mi ọlọ́run ó jẹ́ ọ̀dà fún un. yọ yọ kalẹ̀ yíyẹ ní yẹyẹlé rírọ̀ ní ràdàbà lọ́rùn wo agbá lọ́wọ́ ọlọ́run èmi àti ẹ àjọ lura wa dalẹ̀ ni. torí ìdí àdúrà mi ni wípé. ọjọ́ èmi tẹ̀ ráyè lásìkò wọ́n náà wọlé. graduation yẹn máa ah, orí tí mo wò látẹ̀kọ̀. mo láìké léyìí mo láìké léyìí gan. mo ah, ṣẹ́gun mo wò pé àwọn sáyẹ̀nsì ní ọmọ náà wọ́n jú báyìí. Ah. Eh, owó mo rí títí mo fi rán aṣọ mi báyìí hmm. mo ná so that ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀ lè rí bàtà yẹn tó bá rí bí mo ṣe fún dádì lọ́rùn kó tó lè ra bàtà yẹn fún mi. Hmm twenty five thousand naira ni wọ́n rà fún mi torí ẹ̀ ló jẹ́ kí n wọṣọ mi péńpé so that ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ lè rí. ṣòdẹ rí lọ́jọ́ gàrí ṣe orí pẹ̀mí nìkan mo fáìn jù. kọ́mọ kí ló ń sọ. kí ni o fẹ́ sọ pé o fẹ́ sọ pé o fáìn jù mí lọ lọ́jọ́ yẹn boyfriend yẹn inú ìbáṣẹ ṣe gùn tó. mo dáhùn irọ́ ni tẹ́bí tẹ̀ ní boyfriend títí ẹ̀ ní owó orí pé ṣòkòtò yẹn fò ní. ẹ tẹ̀ dúró náà ṣẹfẹ́ gbọ́ èmi náà fine. Okay, okay, okay, fine Okay, fine. graduation bá dáa kọ mí lẹ́wọ̀. àṣà àdúpẹ́ tèmi we are happy ṣebí àwa náà la wà láàrin ara wa ń sìn. Mm. at least a ti parí àdè ti sáà so kí ni next thing. Hmm. tó bá ti yá sí ẹ máa rí ọ̀rẹ́ yín lórí amóhùnmáwòrán tá a máa jù báyìí oh my god má wọrí yóò kù díẹ̀. anyway <laughs> èmi ò tiẹ̀ ní problem tèmi eh. mo ṣọ́ọ̀pù dájú ní plan fún mi mo ti parí gan mo ṣọ́ọ̀pù wọn ti fi mí síbi iṣẹ́. Oh, <laughs> anyway èmi ò ní any plan ju pé kí n máa lọ practice law tí mo study in school lọ. ìyẹn náà dá. I'm so happy for today. ìyá mi ti máa ṣẹlẹ̀ náà. Bùnmi. ẹ dáàdì. ẹ mọ̀mọ́ ẹ fẹ́ jáde ṣùgbọ́n gbà tó sọ wípé o ní ìròyìn ayọ̀ tí o fẹ́ sọ fèmi àti màmá rẹ o ní mo ṣe ní kó dúró kó sọ lójú rẹ kó tó di pọ́ lọ ibi tí ń lọ. mọ́mì dáàdì mo ti rí iṣẹ́ akàròyìn sílé iṣẹ́ amóhùnmáwòrán ti TAS network. <laughs> ìwé mẹ́wàá lọ́mọ ọmọ gbọ̀ngbà nípa amúná lọ ti ń fẹnu fẹ́ mo dúpẹ́ ọlọ́run ọmọ mi ti rí iṣẹ́ sí television house. ẹlẹ́dàá mi mo dúpẹ́ ẹ mo dúpẹ́ o ṣé pé ọmọ mi náà máa kàròyìn. ẹ wo mọ́mì dáàdì ìbẹ̀rẹ̀ oṣù tó ń bọ̀ lọ ni kí n wá bẹ̀rẹ̀. <laughs> ṣé pé a máa wo ìwọ náà nínú amóhùnmáwòrán. wà á rẹ̀ mí gan-an. pẹ̀lẹ́ adigun ìwọ ń ṣe send off báyìí ẹ nà. ọjọ́ la twenty four hours. ọ̀la. ọjọ́ dọ̀la twenty four hours péré ló kù fún yín èmi ò mọjọ́ wo ni tèmi máa yá bóyá kò tiẹ̀ ní yá láíláí mi mọ̀ ah, olúwa ó dà yẹn fàṣekò yín rọ̀ tó bá dé gbòòrò má gbàgbé mi ah. fi mí sọ́kàn mi ì mọ ẹni tọ́lọ́ lè gbé e pàdé tó lè jókòó fàràmù fún mi láti kúrò ń jọ torí ọlọ́run. but one thing tí mo fẹ́ bi ẹ léèrè olóò ti lo eight years. over eight years. o ti lé. bẹ́ẹ̀ni. àwọn fámìlì yẹn gangan ń kọ́. fámìlì tí mo ní ọmọ méjì péré ni ọkùnrin kan obìnrin kan nífẹ̀ẹ́ mi àti nírun ọmọ kékeré dẹ̀ ni wọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ mo abandon wọn sílé ìwé gan pàápàá ni. school náà wà. bẹ́ẹ̀ secondary school mo bẹ proprietress ẹni pé kó jọ kó bá mi gbà wọn sọ́dọ̀ kí n lọ struggle wa kí wọ́n á fi sanwó iléèwé wọn ní tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀. tí àwọn ọmọ ẹ bá wà ní school táwọn ọmọ ẹ bá wà ní school ìyá àwọn ń kọ́. àfa jóná ó ń bèrè rúbọ ìyá wọn ti abandon èmi àtàwọn ọmọ sílé tipẹ́tipẹ́ ìgbà tóun lọ tí gbogbo ẹ̀ dojúrú bí ẹsẹ̀ tẹ́lọ̀ náà ni mo fi ọkàn kejì pè é tí n bá jókòó táwọn ọmọ yìí kí ni mò ń tọ́jú wọn kí n má lọ struggle kí n lọ forí jágúdájù kí n lọ wá owó tí n bá fi rán wọn léèwé a máa jọ wà ní roundabout ni ọmọ máa dàgbà síbẹ̀ èmi náà máa darúgbó sí roundabout níbẹ̀. bàbá bumi tó wá jẹ́ bẹ́ẹ̀ mi ò ní kúrò nídìí amóhùnmáwòrán torí màá fẹ́ rí bí ọmọ mi ṣe fẹ́ ka ìròyìn bí ṣe wá jókòó tí mo rọjú ti rí tẹ́ gara ìwọ nìkan kọ́ èmi gan fúnra ara mi èmi gan mọ jókòó tí ìbọn tí ìbọn wò báyìí ah, àṣẹmi ní òní bàbá karòyìn. ẹyin nìkan kọ́ ló wà ní bàbá karòyìn èmi gan ti yá karòyìn. àwọn ọmọ yàrá àwọn ọmọ báyìí tó ń gbọ́ mọ karòyìn sí alẹ́ tí. karòyìn karòyìn ọlọ́run fún ọkà o. àmì dájú. wàá ṣe ire ń bẹ o. òde ṣiṣẹ́ kárakára ọlọ́run dá mi lóhùn iṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ ni mò ń ṣe ọ̀gá tí mo bá ń ṣiṣẹ́ tó jẹ́ dráìvà nígbà tó rí bí mo ṣe wà hard working sí lẹ́yìn ìgbà díẹ̀ ó yọ̀ǹda mọ́tò fún mi pé kí n máa fipò gbòòrò kí n máa sanwó yẹn instrumentally ọlọ́run dẹ̀ ń bá ṣe mo dẹ̀ ń sanwó yẹn lọ mo wá ṣàwùjọ mo padà sí sukùl àwọn mi mo lọ sanwó mo sanwó hostel ìgbà tí màá débẹ̀ èyí tó jóbìnrin tó já gbàánu wọn òun náà jọ mí wà hard working ó ń gbálẹ̀ ó ń ṣiṣẹ́ within compound ó ń sanwó fún so kí n sanwó sukùl lọmọ mi lóun gan ti rewó jọ tó máa fi sanwó sukùl òun àtàbúrò òun. really. ah báyìí kò burú má jẹ́ àṣebẹ̀ èmi tí open account kan fún wọn pẹ̀lú Zenith Bank torí future wọn torí education wọn lọ́jọ́ ọ̀la kó lè jẹ́ rọrùn fún mi pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe mo fowó sí díẹ̀díẹ̀ ọmọ yìí náà mo wá wò pé kí ni mo lè ṣe owó tíwọ náà ló ṣàjọ ẹ̀ mo tún bá fi open account pẹ̀lú Zenith Bank yẹn náà pé tó bá tiẹ̀ máa wọ yunifásitì èmi máa finance tuition wọn tó tọ́ bẹ́ẹ̀ ó máa ní bùkátà pẹ́pẹ́pẹ́ lórí òun àtàbù rẹ̀ á lè fi yẹn máa assist ara wọn ìyẹn ni mo ṣe ni mo padà sẹ́nu iṣẹ́ mi níṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ tí mi ìrọ́ náà lọ wò wọ́n mọ́ títí dé ni. ibi iṣẹ́ yẹn ṣáà ló ti ní problem tó fi débi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé kí n sọ pé a níjọba ni tó wọn fi try ẹ in the last eight years. in fact kò sí allegation pé nǹkan báyìí mo ṣe. ó jẹ̀bi o ó jàre o. kò tiẹ̀ sí wọn ò gbé mi lọ́kọ̀ọ̀tù yẹn mo ṣe ń wò pé gan-an <laughs> ìrònú pé ọjọ́ tiẹ̀ a ti mọ̀ kó ń lọ lọ́la ń sìn èmi ò mọ̀ bóyá ó lè yà láéláé tèmi tiẹ̀ máa kúrò níbí ni mo ṣe ní. fọkàn ẹ balẹ̀ mo ṣe ìlérí fún ẹ i am promising you pé lágbára ọlọ́run tí ọlọ́run bá wà lókè gbogbo nǹkan tí n bá lè ṣe tó wà níkàáwọ́ mi máa gbìyànjú ẹ̀ tí n bá dé ta oh, láti make sure pé. Okay? a rí solution kọ́ tiẹ̀ try yẹ tó bá tiẹ̀ wá jẹ́ ten years náà fẹ́ fún ẹ fẹ́jẹ̀ tó ṣẹ kọ́ fún ẹ wàá lò wá pé wàá kú ń bẹ̀ dàkókò wá ń bí without any trial. àdìgún rí mi wú ó dàbí ẹni pé ó ti ṣẹlẹ̀ bó ṣe sọ yìí mo dẹ̀ fi gbàgbọ́ sí i ọlọ́run àbá mi ràn yín lọ́wọ́. ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ la gba gbogbo tó bá wà ní kàwọ́ mi láti ṣe ah. Ah, màá fẹjọ́ àwọn Eh, olórí burúkú máa fẹjọ́ wọn sùn tí máa dé tán. inú mi á dùn àdùnnú tó bá lè bá mi. àlejò máa gbéyàn ẹ kàn gbéyàn kan sínú prison ẹ gbé sínú detention for so long without trial nílùú tó lọ́ba tó níjòyè nílùú tó lólórí tó lápàṣẹ wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n ni má wọ́ọ̀rì fọkàn ara ẹ balẹ̀ ṣe eléyìí lọ́ọ́ romi ni wọ́n ń wọ́n máa fún mi ní sá. owó. owó fún bẹ́ẹ̀dẹ̀ mi. <laughs> owó bẹ́ẹ̀dẹ̀ mo ti mọ́ mẹ́ni check. Ah, dádì mi ò fẹ́ check cash mo fẹ́ wó. o fẹ́ check <laughs> cash ló fẹ́ <laughs> kò sí ìyàtọ̀ ọdún méjèèjì àti check àti cash it's the same thing nígbà tá à ń plan bẹ́ẹ̀ de ẹ láti náwó mo dẹ̀ mú check mo fún mọ́mí ẹ á dẹ̀ sọ dowó kò jù bẹ́ẹ̀ lọ wait má sọ ìtàn kan fún ẹ sìn sórí ká tó bí ẹ a open account kan fún ẹ wọ́n pè ní zeka account à ń fowó sí i ká tó bí ara ni o tabali tọrọ àfi síbẹ̀ tabali kọ́bọ̀ àfi síbẹ̀ one naira ten naira twenty naira hundred naira kò sówó tó kéré jù àṣà fi wọ́n yẹn sínú àkáǹtì fún ẹ tó ti yẹ tó gbàtà wá bí ẹ ó tún wá di nǹkan tó tún wá pọ̀ sí i tó ní pé àṣekọmọ àṣegbogbo ẹ̀ gbogbo tá a rí nígbà yẹn owó ẹ̀ ní àfọwọ́kàn àfisúnà àkáǹtì yẹn. check tí mo fún mọ́mí yẹn owó ẹ̀ gangan ni kì í ṣòwò wà it is your money ibẹ̀ ni mo ti ó yà lẹ́nu ibẹ̀ ni mo ti kọ check mo kọ owó sí ibẹ̀ pé owó ẹ̀ la máa fi ṣe bẹ́ẹ̀ dé fún ẹ̀ bàbá èwo lẹ ń ṣe kí lẹ sọ tẹ yọ mí sẹtì. ọmọ ẹni òun ló gbé tiẹ̀ wáyé o ló bá ní kí n fóun ló tó máa fi ṣe birthday mo ti fún mọ́mí ẹni check ọmọ tó bá tó bá yàgbẹ́ ló bá ní à ẹ̀rọ òun fẹ́ check o káàṣì lòun fẹ́ o káàṣì kẹ̀ àti káàṣì àti check ìkọ̀kọ̀ náà ní méjèèjì ọkọ̀ yẹ pé màmí yẹn lọ sí bákan wọn lọ change ẹni adẹ̀dọ̀wọ́ sọ̀wédowó ló ń pè é àbí. àbí kò yé ni so mo wá mo wá tún wá sọ fún pé ká tó bì mo wá sọ ìtàn kékeré yẹn fún pé àti hmm. open account fún in fact owó tá a fẹ́ náà ń sìn ṣòwò wa owó tiẹ̀ ni owó <laughs> òun ló ń yà lẹ́nu. ẹ wo ẹ mọ̀ kọ́ ọmọdé ni so níbi tí ọpọlọ ẹ ṣì mọ̀ kò yé dáadáa ni Ọládipúpọ̀ my son sori check àti cash ìkọ̀kan náà ni because sori check yẹn òun la fi máa ń gbowó ní bank ṣó yẹ ẹ sìn do you know what will happen now wàá wọlé ń sìn. wàá múra dáadáa èmi pẹ̀lú ẹ̀ máa mú ṣẹ́ẹ̀kì yẹn lọ sí bank a máa lọ fi gba owó jáde ní zeka account ẹ̀ ṣó ti gbọ́ so that's what well, that's what will happen now so kó múra dáadáa ní o kó look fine ní o mm. mm. yeah, that's my boy ẹ ah, wò ó kò yé mi ọmọ sí i ó lọ ìkó owó ju kí ló dálẹ̀ lẹ́yìn tó lóun fẹ́ cash <laughs> ẹ̀yin náà ló fi jọ ẹ̀yin ló fi jọ bẹ́ẹ̀ náà ṣe láì kówó kọ́ nìyẹn èmi lẹ́kọ̀ọ́ àbúrò àbúrò sọ̀rọ̀ ẹ bá ní èmi wọ ẹ̀kọ́nọ́míkà wọ ẹ̀kọ́nọ́míkà. Ah, Niyi boy. Ọmọ mi tí o kọ̀ mọ́, God bless you. máa ní ṣe wàá pa pẹ̀lẹ́ ṣé skul lọ dáadáa jùmọ̀kẹ́ àbúrò ẹ̀ ń kọ́ òun náà wá òkè níran tó wá bá yín kọ́ ṣé ò kọjá àwọn ọmọ ẹ ni mò ń bá sọ̀rọ̀ níyì ni mò ń bá sọ̀rọ̀ ẹ níran kọ́ ṣé kò tí òtútù báwo olótútù mu wẹ́dà London <laughs> ni ó yàtọ̀ sí ti Nàìjíríà. gbogbo adá la ti ṣá àti ṣá òtútù gbàtà débẹ̀ yẹn ṣóṣà lọ sí school ah, ó tún ah, ó gbọ́dọ̀ ah, ọwọ́ tó bá dilẹ̀ ni lórí ẹ máa ń sọ dúró ṣèṣe pé mọ́ṣúárì ló ti ń ṣe tiẹ̀ bó ṣe mọ́ṣúárì nǹkan ṣe bọ́rọ̀ tá òye ẹ̀ ti dé nsìn kò jẹ́ ń gbádùn gan gbogbo ọ̀rọ̀ tí mo sọ ó kàn interrupt ni ṣé wàá bá sọ̀rọ̀ ok bá sọ̀rọ̀. <laughs> níyì my dear ọmọ mi àtàtà how are you? Eh, we are all fine ìwọ náà ńkọ́ àwọn àbúrò ẹ̀ ńkọ́ kẹ́mi ọmọ tó sọ fún mi yẹn ńkọ́ how is she? ok ṣáà máa bá mi kì jùmọ̀kẹ́ ńkọ́ àjẹ́ ń bá sọ̀rọ̀ jùmí baby ọmọ yẹ how are you school ńkọ́ yọ nítorí ọlọ́run fojú sí ìwé ẹ o àwọn ọmọ boys yẹn má jẹ́ kán disturb ẹ o ṣó ti gbọ́ rántí nǹkan tó lọ ṣe London o ṣó ti gbọ́ ọlọ́run á fún ẹ mọ̀ báwo ni níran kọ́ ṣe ń tọ́jú ẹ̀. mọ́mí èmi ni mo pè wọ́n. níran jẹ́ ń bá sọ̀rọ̀ níran how are you. èmi ni mo pè wọ́n o. dáàdi ẹ jẹ́ ń bá báwo ni ah, òtútù má wọrí ó máa tó mú ẹ lára máa gbọ́rọ̀ sáwọn ẹ̀gbọ́n ẹ lẹ́nu gbogbo ilẹ̀ máa ṣoríire o ẹ ti gbọ́ ìyá aládùúrà lémi ni mo pọ̀ ẹ jẹ́ kí wọ́n pè padà. ní ìbáwo ni máa bá mi tọ́jú àwọn àbúrò ẹ o ah, ṣó ti gbọ́ ọlọ́run á fún gbogbo yín ṣe gbogbo yín lè máa ṣoríire lójú ẹ̀mí wa báyìí. ẹ bo èrò jẹ. máa pè é máa pè é jáde ẹ sáré kà. dọ̀ tó ń jáde láti ibẹ̀ yẹn. ok tí bá ti ṣe tọ́ǹsì máa lọ tún fọ. owó là ń sọ fún yín mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé kò ṣeré ń tá mọ̀ kí o iṣẹ́ là ń ṣe kẹ́ ṣiṣẹ́ tíṣẹ́ ò bá dẹ̀ wọ̀nyí ṣe kẹ́ fi ṣẹlẹ̀ kẹ́ ẹ wá nǹkan míì tẹ́ máa ṣe. BJ ok ṣo ti dé bus stop yẹn that's alright that's alright máa bá ẹ máa take ẹ bẹ́ẹ̀ ok madam kí n tó dé kẹ́ tidy up gbogbo ilé yẹn or else I know what to do. mo ti gbọ́. àmọ́ wá gbọ́ o sórí kò tún mi bó ṣe wà lókè lọ ó pì ẹ o má jẹ́ kí n fà wálẹ̀ o tí bá lọ yọ̀pọ̀ lásán o ti tẹ́tẹ́ nìyẹn o tí bá yọ̀pọ̀ lásán wo ojú àánú mi ti fọ́ ni òkè mo wá yọ tán tiẹ̀ ti bá ẹ o wo bí ọ̀nà òfurufú ti balógun o ó ta góòdù yẹn òkàn mi o yẹn ti lọ o abọ́gẹ́tì mi báyìí gan nìyẹn wá gbọ́ mi ọjọ́ mẹ́ta mo fún ẹnu lé mi kí pariwo ọjọ́ mẹ́ta péré mo fún ẹ ọjọ́ mẹ́ta yẹn bá ti lè lọ o ti gbé o gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀dà mi ẹ̀rí bá ṣe sọ̀rọ̀ látàrọ̀ ló ń ṣe báyìí ló ń ṣe báyìí ló ń wú ló ń. ìjà ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ta sí iye kí ló ṣe yín. ẹ wá kọ́ ọgbọ̀n.